Ẹ̀pístẹ́lì kìíní ti Paul Apọ́stẹ́lì sí àwọn ará Kọ́ríńtì. Orí kìíní. Pọ́ọ̀lù ẹni tí a pè láti jẹ́ àpọ́stẹ́lì Jésù Kristì nípa ìfẹ́ Ọlọ́run àti Sóstéènì arákùnrin sí ìjọ ènìyàn Ọlọ́run tí ó wà ní Kọ́ríńtì àwọn tí a sọ di mímọ́ nínú Kristì Jésù àwọn ẹni tí a ń pè ní ènìyàn mímọ́ pẹ̀lú gbogbo àwọn tí ń pe orúkọ Jésù Kristi Olúwa wa níbi gbogbo ẹni tí í ṣe tiwọn àti tiwa oore ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá wa àti Olúwa wa Jésù Kristi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi nígbà gbogbo nítorí yín nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún yín nínú Jésù Kristi nítorí pé nípasẹ̀ rẹ̀ ni a ti sọ yín di ọlọ́rọ̀ ní ohun gbogbo nínú ọ̀rọ̀ ìsọ gbogbo àti nínú ìmọ̀ gbogbo àní gẹ́gẹ́ bí a ti fi ìdí ẹ̀rí Kristi kalẹ̀ nínú yín tó bẹ́ẹ̀ tí ẹ̀yin kò fi rẹ̀yìn nínú ẹ̀bùnkẹ́bùn tí ẹ sì ń retí ìfarahàn olúwa wa Jésù Kristi ẹni tí yóò sì fi ìdí yín kalẹ̀ títí dé òpin kí ẹ̀yin kí o lè jẹ́ aláìlẹ́gàn ní ọjọ́ olúwa wa jésù kristi olódodo ni ọlọ́run nípasẹ̀ ẹni tí a pè yín sínú ìdàpọ̀ ọmọ rẹ̀ jésù kristi olúwa wa mo sì bẹ̀ yín ará ní orúkọ olúwa wa jésù kristi kí gbogbo yín máa sọ̀rọ̀ ohun kan náà àti kí ìyapa kí ó má ṣe sí nínú yín ṣùgbọ́n kí a lè ṣe yín pé ní inú kan náà àti ní ìmọ̀ kan náà nítorí a ti fi hàn mí nípa tiyín ará mi láti ọ̀dọ̀ àwọn ará Chloe pé ìjà ń bẹ láàrin yín ǹjẹ́ èyí ni mo wí pé olúkúlùkù yín wí pé èmi ni ti Pọ́ọ̀lù àti èmi ni ti Àpólò àti èmi ni ti Kéfà àti èmi ni ti Kristi a pín Kristi bí ìṣe Paul ni a kàn mọ́ àgbélébù fún yín bí tàbí ní orúkọ Pọ́ọ̀lù ni a baptisi yín sí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èmi kò baptisi ẹnikẹ́ni nínú yín bí kò ṣe Kírísípù àti Gáíù kí ẹnikẹ́ni kí ó má ṣe wí mo ti ń baptisi ní orúkọ èmi tìkára mi. Tìkára mi mo sì baptisi àwọn ará ilé Sítífánà pẹ̀lú lẹ́yìn èyí èmi kò mọ̀ bí mo bá baptisi ẹlòmíràn pẹ̀lú nítorí Kristi kò rán mi lọ́ọ́ baptisi bí kò ṣe láti wàásù ìhìnrere kì í ṣe nípa ọgbọ́n ọ̀rọ̀ kí a má ṣe sọ àgbélébù Kristi di aláìlágbára nítorí pé wèrè ni ọ̀rọ̀ àgbélébù sí àwọn tí ó ń ṣègbé ṣùgbọ́n sí àwa tí à ń gbàlà agbára Ọlọ́run ni nítorí tí a kọ ọ́ pé. èmi pa ọgbọ́n àwọn ọlọ́gbọ́n run èmi ó sì sọ òye àwọn olóye di asán. ọlọ́gbọ́n náà á dà akọ̀wé náà á dà òjìyàn ayé yìí náà á dà Ọlọ́run kò a ti sọ ọgbọ́n ayé yìí di wèrè nítorí pé nínú ọgbọ́n Ọlọ́run níwọ̀n bí ayé kò ti mọ̀ nítorí ọgbọ́n. ó wu ọlọ́run nípa wèrè ìwàásù láti gba àwọn tí ó gbàgbọ́ là nítorí pé àwọn júù ń béèrè àmì àwọn eléni sì ń ṣàfẹ́rí ọgbọ́n ṣùgbọ́n àwa ń wàásù kristi tí a kàn mọ́ àgbélébù ìkọsẹ̀ fún àwọn júù àti wèrè fún àwọn eléni ṣùgbọ́n fún àwọn tí a pè àti júù àti eléni kristi ni agbára ọlọ́run àti ọgbọ́n Ọlọ́run nítorí pé wèrè Ọlọ́run gbọ́n ju ènìyàn lọ àti àìlera Ọlọ́run ní agbára ju ènìyàn lọ ẹ sáà wo ìpè yín ará bí ó ti ṣe pé kì í ṣe ọ̀pọ̀ àwọn ọlọ́gbọ́n ènìyàn nípa ti ara kì í ṣe ọ̀pọ̀ àwọn alágbára kì í ṣe ọ̀pọ̀ àwọn ọlọ́lá ni a pè ṣùgbọ́n ọlọ́run ti yan àwọn ohun wèrè ayé láti fi dààmú àwọn ọlọ́gbọ́n ọlọ́run sì ti yan àwọn ohun àìlera ayé láti fi dààmú àwọn ohun tí ó ní agbára àti àwọn ohun ayé tí kò níyìn àti àwọn ohun tí à ń kẹ́gàn ni ọlọ́run sì ti yàn àní àwọn ohun tí kò sí láti sọ àwọn ohun tí ó wà di asán kí ó má ṣe sí ẹlẹ́ran ara tí yóò ṣògo níwájú rẹ̀ ṣùgbọ́n nípasẹ̀ rẹ̀ ni ẹ̀yin wà nínú Kristi Jésù ẹni tí Ọlọ́run fi ṣe ọgbọ́n àti òdodo àti ìsọdi mímọ́ àti ìdáǹdè fún wa pé gẹ́gẹ́ bí a ti kọ ẹni tí ó bá ń ṣògo kí ó máa ṣògo nínú Olúwa.